bí tinubu bá lè ṣeléyìí ohun gbogbo yóò dáa o ìdùnnú nìkéde àwọn èèyàn ìjọba àpapọ̀ lọ́sẹ̀ tó kọjá yìí jẹ́ fọ́pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà nítorí ohun tí wọ́n ti ń retí lórí ètò ààbò ni lẹ́yìn tá ààrẹ bọ́lá tinubu àtàwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè yìí jọ ṣèpàdé ohun tí wọ́n padà sọ fún gbogbo ìlú ni pé àwọn ti fọwọ́ sí i àwọn sì fi gbogbo ara mọ́ kípínlẹ̀ kọ̀ọ̀kan lọ́lọ́pàá tiẹ̀ kó lè jọ́nà láti mójútó ètò ààbò ìpínlẹ̀ kálukú èyí ni pé bẹ́tò náà bá kẹsẹ̀ járí tán gbogbo ìpínlẹ̀ ni ó lọ́lọ́pàá tiwọn tí gómìnà wọn ó sì máa darí ẹ̀ yàtọ̀ séyìí tá a ní báyìí tó jẹ́ ìjọba àpapọ̀ ló ń darí wọn ìjọba àpapọ̀ náà ni ó sì yan kọmíṣánná àti gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n máa kó wá sípínlẹ̀ náà ohun tí wọ́n ń pè lọ́lọ́pàá ìpínlẹ̀ nìyí látọdúnmọ́dún ni wọ́n ti ń béèrè fún un ọjọ́ ti pẹ́ tọ́pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ ń pa ètò ààbò ti ń sọ pé kíjọba àpapọ̀ jẹ́ káwọn ìpínlẹ̀ gbogbo lọ́lọ́pàá tiwọn ṣùgbọ́n ìjọba àpapọ̀ gba nítorí lára ọ̀nà tí wọ́n fi ń rẹ́ àwọn ẹ̀yà tó kù ní nàìjíríà jẹ ni agbára tọlọ́pàá ní àtàṣe pẹ̀lú ẹ̀rù tó wà lára wọn ìyẹn làwọn tí wọ́n ń ṣèjọba àpapọ̀ ń lò tí wọ́n fi ń jẹ gàba lórí gbogbo èèyàn tí wọ́n ń fìyà jẹni tí kì í bá ṣẹ̀yà tiwọn bí ìpínlẹ̀ bá lọ́lọ́pàá tiẹ̀ èyí ò lè ṣeé ṣe ohun tí ìjọba àpapọ̀ kò sì ṣe gbà náà sì nìyẹn bẹ́ẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé ṣòro ni fáwọn ọlọ́pàá tó wá látàbújá láti kápá àwọn ọ̀daràn ńlẹ̀ yorùbá tàbí ńlẹ̀ ibo nítorí wọn ò lè mọ̀nà táwọn ọlọ́pàá tí wọ́n bá wà nípìnlẹ̀ ibi tí wọ́n ti bí wọn bí ìjọba ò bá kápọ̀ ọ̀daràn àwọn ọlọ́pàá àgbègbè kan náà ni kí wọ́n lò fáwọn ọ̀daràn tí wọ́n bá wà ń ro àgbègbè bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà táwọn aráàlú bá ti dìde tí wọ́n lọ́lọ́pàá ìpínlẹ̀ tàwọn làwọn fẹ́ níṣe níjọba nàìjíríà pàápàá ńgbà tó bá jẹ́ yahusa ló wà ńbẹ̀ bí olórí òtàkò wọn tí wọ́n sì láwọn ò gbọ́dọ̀ gbọ́ ohun tó jọ bẹ́ẹ̀ mọ́ rárá bẹ́ẹ̀ níbi tètò ìjọba àwa ara wa tó dáa bá ti fẹsẹ̀ rinlẹ̀ lára ohun tí ìjọba àpínlẹ̀ kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní lọ́lọ́pàá tiwọn kí wọ́n lè ṣètò ààbò fáwọn èèyàn wọn fúnra wọn bẹ́ẹ̀ ni bó bá jẹ́jọba ẹlẹ́kùnjẹkùn tòótọ́ la ní dandan ni kẹ́kùn kọ̀ọ̀kan lọ́lọ́pàá tiwọn gbogbo eléyìí níjọba nàìjíríà máa ń gbégi lé tí wọ́n sì jù sẹ́gbẹ̀ẹ́ kan kódà báwọn ajínigbé àwọn afẹ̀míṣòfò bá ń pa àwọn èèyàn ń pàkúkà nítorí ẹ̀ ló ṣe jẹ́ nǹkan ìdùnnú ńgbà táwọn tí wọ́n ń ṣèjọba ilé yìí ni wọ́n ó lọ́lọ́pàá àbílẹ̀ àwọn ó sì rí pétò náà ń ṣiṣẹ́ àǹfààní pọ̀ ń bẹ gidi gan fọ́mọ nàìjíríà nítorí yóò jẹ́ kọ́daràn àti ṣe ọwọ́ wọn dínkù ń pìlẹ̀ kọ̀ọ̀kan wọlé tàbí ajínigbé ó bá hùwà pálapàla yìí ń bì kan yóò sì rí i pé ibi tọ́lọ́pàá jìnnà sí ni àti ibi tó ti mọ̀ páwọn ọlọ́pàá ò lè wó òun àtàwọn ẹlẹgbẹ́ ọ̀daràn àwọn dé ṣùgbọ́n àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yóò mọ ibi táwọn ọ̀daràn ìpínlẹ̀ wọn wà àti ibi tí wọ́n ń fara ṣoko sí kódà ó ṣeé ṣe fún wọn láti ráwọn ọ̀daràn yìí gan sójú tó sì jẹ́ tí wọ́n bá ti hùwà ọ̀daràn ń bì kan wọn ò mọ ibi tí wọ́n lè wà wọ́n sí. lóòótọ́ àwọn tí wọn ò fọlọ́pàá ìpínlẹ̀ yìí ń sọ páwọn gómìnà olóṣèlú lè máa lò wọ́n fún mọ̀tara wọn nìkan kí wọ́n máa fi wọ́n ṣòṣèlú kí wọ́n sì máa lò wọ́n láti fìyà jà wọn alátakò àtàwọn ẹni tí ò bá fẹ́ràn wọn eléyìí kì í ṣerọ́ ṣùgbọ́n inú òfin tí wọ́n á fi dá wọn ọlọ́pàá sílẹ̀ ni wọ́n ó ti ṣàlàyé ẹ̀ tí ó sì ní fààyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti ṣàgbára lò tàbí láti lọ ọlọ́pàá ìpínlẹ̀ èfè tó ṣèlú nìkan àti pé ńgbà tá a bá ti ẹ̀dọ́ ọ̀kan ọbẹ̀ yẹn á rí bá ti dá sí i èyí tó ṣe kókó báyìí ní ká kọ́kọ́ dọ́lọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan sílẹ̀ ìjọba yìí sì ti ló dáa bẹ́ẹ̀ àdúrà gbogbo wa náà sì ni pé kó ṣeé ṣe fún wọn lára ohun tí ó mú nàìjíríà dáa náà rèé tá a bá lọ́lọ́pàá tiwa tá a lè ṣètò náà tara wa fúnra wa nípínlẹ̀ wa tá a bá lè ṣètò iléèwé tiwa fúnra wa nípínlẹ̀ tiwa kò sí wàhálà kan fún wa mọ́ rèé nítorí kálukú ni ó wà lómìnira ara tiẹ̀ tí ó sì lè ṣètò ìdàgbàsókè àwọn èèyàn tiẹ̀ bó bá ṣe fẹ́ ojú ń kan ráàlú wàràwàrà báyìí a fẹ́ lọ́lọ́pàá ìpínlẹ̀ káàkiri ká lè tibẹ̀ dojúkọ àwọn ọ̀daràn pàápàá àwọn ajínigbé kí wọ́n lè padà lọ síbi tí wọ́n ti wá ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí